téèyàn bá wà ń jẹ oúnjẹ ojú oorun tó ń jẹ ojú oorun oúnjẹ ojú oorun ní gbogbo ìgbà tó pé bá ti sùn báyìí oríṣiríṣi nǹkan wọn máa gbé wá fún bí ti ń rí yìí ni wọn máa rí yìí ìkíní yìí sì ń dá wàhálà lẹ́nu ayé rẹ̀ àbáwá ò ní ká lọ rè wá ewé abiríkolo ewé kan bẹ́ẹ̀ tá à ń pè ní ewé abiríkolo ìkejì ewé àràgbá ọjọ́ ewé àràgbá o ẹni tó bá fẹ́ ra ewé yìí lọ́jà ẹ lọ bá àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ nípa ewé dáadáa tàbí kẹ́ ẹ lọ bá àwọn àgbẹ̀ tí wọ́n mọ̀ nípa ewé torí ewé tó bá ti gbẹ òun àti ewé àyíràgbà bákan náà wọ́n jọ wọ́n rí o nígbà tẹ́ pé abẹ́gbẹ̀jì sọ̀rọ̀ kan àìbá bẹ́ẹ̀ o ewé ìjọra wọn o ewé abirikolo tó ń pè mo di ewé abirikolo ní ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀ yìí dà tẹ́ ẹ bá ti mú ewé abirikolo yìí tẹ́ ẹ fi sí ojú ọlọ ewé kan ń bẹ wọ́n ń pè ní ewé àlùkì ewé àlùkì yìí máa ń wù wọ̀nranwọ̀nran báyìí ewé tí ẹ yàtọ̀ kò dàbí ewé rí bí igi tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí ṣùgbọ́n bí ewé nílẹ̀ wọn á ní bí erin bá jẹ ko títí tó bá débi ewé àlùkì a sì bọ̀wọ̀ fálùkì bí ẹfọ̀n bá jẹko títí tó bá débi ewé àlùkì a sì bọ̀wọ̀ fún àlùkì ewé àlùkì ni àwọn ọdẹ dá mọ̀ ewé àlùkì yìí òun lẹ́ẹ̀lọ̀ papọ̀ mọ́ ewé tí mo sọ fún yìí ó di oríṣi ewé méjì ewé abirikolo ni o ìṣèwé aragba o ewé abirikolo ewé àlùkì ẹ̀ lọ méjèèjì papọ̀ tẹ́ bá ti wá lọ méjèèjì papọ̀ àá fi ẹ ṣàti ọgbẹ èèyàn máa ẹ bá ti fi fọkọ mu lẹ́ẹ̀kan èèyàn tún jẹ ojú oorun mọ́ èèyàn tó jẹ́ ń jẹ ojú oru mọ́ ó ní àwọn àwọn àwọn àwọn agbọn ibìkan tá a tún mẹ́nu bà tó bá dìgbà míì tí ó tún ṣe ẹ̀yin tí ó ṣèmi láǹfààní ṣùgbọ́n mo fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ kan